ọpẹ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí tí ó fi àánú rẹ̀ tó fi wọ́n dá padà sí sọ́kọ́ wa eléyìí eléyìí tí ṣe ọjọ́ keje nínú oṣù Ramadan ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mẹ́rin lé ní ogójì ìjọra. السلام عليكم ورحمة الله وبركاته فلعن الله سبحانه وتعالى قام تتوجن تفسير سورة النحل آياتي آتي بيلين هنا ني آية ظنك أتموى 110 نبي طلع الله سبحانه وتعالى تنسى المكره أن تعجنفه yóò ra foríjì ọlọ́run nígbà tó bá tún ṣe àwọn dáadáa lẹ́yìn ìjẹ́ nípa yẹn ó fi ẹ̀pá àwọn ẹni tọ́lọ́run fẹ́ sọ nípa wọn yìí àwọn náà nìran míì tí wọ́n sọ̀dọ̀ lẹ́ní mọ́kíà wọ́n yẹpẹrẹ wọn láàrin ìjọ wọn wọ́n panu pọ̀ lórí àti wàhálà wọn ọlọ́run wá padà fún wọn nígbà láàyè láti là pẹ̀lú ṣíṣe ìjẹ́rọ́ tí wọ́n ṣe ìjẹ́rọ́ tí wọ́n fi ìlú wọn lẹ̀ wọ́n fara lé wọn lẹ̀ wọ́n fi dúkìá wọn lẹ̀ láti rí ìyọ́nú ọlọ́run ọba àtàforíjì rẹ, wọ́n wá wà ní ojú ọ̀nà àwọn mùmínì wọ́n sì jagun wọ́n àwọn lógun wọ́n sì sùúrù ọlọ́run wá múrò wáyé pé lẹ́yìn náà yẹn ni pé lẹ́yìn dáadáa tí wọ́n wàhíà lè ìjábàtò ìlà lè fìtínẹ́tì ìyẹn ni pé ìjẹ́pè tí wọ́n jẹ́pè yẹn ọlọ́run ló wọ́n forí jọ wọ́n sì kẹ́ wọn. ọlọ́run ní súnmọ́ iná ha fáwọn ẹni tí wọ́n ṣe ń jẹ́ra lẹ́yìn ìgbà tí wọ́n ti wàhálà wọn wọ́n wàhálà wọn wọ́n dààmú àwọn alẹ́ni ìgbàgbọ́ dààmú wọn lẹ́yìn náà àwọn náà wá sí jihad wọ́n jagun sójú ọ̀nà ọlọ́run wọ́n sì ṣe sùúrù dádájú àṣẹ̀dá rẹ̀ lẹ́yìn ìjẹ́pẹ́ ilal fitna yẹn ni pé wàhálà tí wọ́n kó wọn sí lọ́dọ̀ àwọn aláìní gbàgbọ́ tí wọ́n sì jagun tí wọ́n sì sùúrù àtẹ̀dá rẹ̀ ó forí jì wọ́n yóò sì kẹ́ wọn lẹ́yìn ìjẹ́pẹ́ wàhálà yẹn. ọlọ́wọ́n bá ìyẹn ń fún wa nírò nípa ohun tí ọlọ́wọ́n ni ọmọ tí kúlò náà fẹ́ tó jáde lọ àánà fúnfẹ́ ha ọ̀tọ̀ wá fà kúlò náà fẹ́ máa ánilẹ̀ wọ́n hùn láàyò lámọ́ ẹ̀ríjọ́ tí wọ́n gbà ládá tí wọ́n gbẹ̀sẹ̀ nìyẹn òun lọ́jọ́ tó ṣe wípé táàfin kò lò láfihàn tó jáde lò áàrùn láfọ́tì ha ẹ̀mí kọ̀ọ̀kan yóò máa ṣe àríyànjiyàn kí ọ máa wá ẹ̀rí fún ara rẹ̀ ẹ̀rí yóò máa ṣe ìmáa wẹ́rí fún ara rẹ̀ yóò fi hàn pé kọ̀ọ̀kan nìkan yóò hájú tí ọmọ agbẹnu rẹ sọ tí ọgbẹ̀rí rẹ sọ kò sí bàbá ọ̀sọ́mọ ọ̀sọ́mọ ẹ̀yà kò síyàwó tí yóò gbẹnu ara ẹni sọ ọ̀tún wá fa kó ló náà sí mọ́ ánìlẹ́sì. àfi pé gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan fún tó bá á pé fún wọn á pẹ̀sẹ̀ wọn fún ọ ọjọ́ rere ni wọ́n gbẹ̀sẹ̀ dáadáa ọjà burú ni wọ́n jìyà. àti fáà ní bọ́ wọ́n sí àníbọ̀ wọ́n sí àníbì kankan fún náà sàn a sì ní lé sí fún ọ́n bí ọlọ́run ní bọ̀ sí nàkìyàrán ní wọn tó mọ bí àfòpinná onísàbòsí ẹ̀fọ́ wọn tó bá yẹ kọ́gbà sáré kó bí ó bí kò nílé kò ní ọlọ́run á fẹ́ mú àpẹẹrẹ wá fún mẹ́kà ọlọ́run ọ̀dọ́rọ́bá lọ́fún mọ́sàlá kọ́ríyà kàǹkánà tẹ àmínà tà mọ́tòmá iná yà á sì ha rìsìkò ha rọ́kọ̀dá mi tó lè maka ní fọ̀kẹ́fàrọ́ ti bí a ní ọmọ ìlọ́hì فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون وقال الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون. eléyìí ni afẹ́rẹ́ tọ́lọ́wọ́n bá fẹ́ fi ilẹ̀ ọjà pẹ̀rẹ̀ tí agbèrò àwọn ará mọ́kà pẹ̀lú ẹ̀ kátìẹ̀ ní mọ́kà ọjẹ́ ààyè ìfọkànbalẹ̀ ìdóṣinṣin tọ́já sísè àyíká rẹ̀ àwọn èèyàn máa ń rọ kiriká rẹ̀ ní wọ́n ta kùtì ẹni ọba sì ti wọ̀ bẹ̀ ó ti dání ìfọkànbalẹ̀ kò ní páyà fún gẹ́gẹ́ bá lọ́wọ́ sí sọ́nà ayá ní ìṣọ̀kọ́lọ́ iná tẹ́bẹ̀ ìlúhúdà màáka na tàkàtọ̀ fúnmínà àrùbìnà àwàlámúnúmákin láhùn haraman àbìnà yóò jìbá ilẹ̀ ìhì sàmọ́rọ́ tó kó lè ṣe ẹ̀rùn rísíkọ̀ min ladùnna ọlọ́wọ́ bá نفضه من أرضنا أنا وأن صلاة يقول نتبع لهدى تابة لمنا فلولي النبي صلى الله عليه وسلم نتخطف من أرضنا wọ́n máa já nǹkan gbà lára wa ìyẹn ni kí wọ́n gbà lú wa. أولم نمكن لهم حرما آمنا ọlọ́run ní sí àwa ti fi àti fún ọ nígbà láàyè ní haraman amina ní mọ́kà tọ́jà ìfọ̀kànbalẹ̀ tó ṣe yí pé. tọ́jà tí bá máa darí síbẹ̀ àwọn èso ohun gbogbo kọ́ máa jẹ́ ìjẹ́ ẹ̀mú látọ̀dọ̀ wa. wọ́n ní báyìí náà ọba sùhánà ọ̀tá láti sọ́nà ìpé àní ọ̀dọ́rọ̀bá lọ́hùn mọ́sálà nǹkan rí àṣà nǹkan àti àmì náà mọ́tò mọ́ ìrìnà. وضرب الله مثلا قرية كانت يأتيها رزقها رغدا من كل مكان tọ́já sí pé jẹ̀mú rẹ̀ yóò máa wá bá ìlú yẹn ní gbogbo ààyè. Bàkárà rọ̀bì ànúrì láàá. Ẹ wá ráwọn ẹni tí ń bẹ nílùú yìí. Wọ́n wá jiyàn àwọn ọ̀dẹ́rọ ọlọ́run ọba tó ṣe tó ṣe fún wọn tó ṣe pé yìí tó tóbi jù nù dára yẹn. Òun ni bó ṣe gbá nẹ́gbà Muhammad dé sí wọn gẹ́gẹ́ bá láwọn bá ti sọ nínú ayá mi ọlọ́run ni àlàmùsára iná lẹ́dí rẹ̀ dájá lọ ní àìmáta lọ́yì kó fọ́ wá àhálò kọ́ọ̀mọ̀hàn dá rọ́lùbáwá ọlọ́run ni ànẹ́bí orí ni àwọn tí wọ́n pààrọ̀ ìdára ọlọ́run bá sáyẹ̀ ní gbàgbọ́ ẹ̀yẹ kí wọ́n sọ pé wọ́n sáyẹ̀ mọ́re pẹ̀lú ẹ̀ Wọ́n wá sọ àwọn ọjọ́ wọn kalẹ̀ sílé ìparun kí ni ilé ìparun náà. na ni wọ́n wà ọ̀, ó sì burú ní ibùdó fún yẹn. Nítorí eléyìí tí wá ṣe, Ọlọ́run ṣe ń jì méjì ń bẹ lára wọn. ṣíṣe tí ibú méjì tí ò sí lára wọn tẹ́lẹ̀ ọlọ́run fà pẹ̀rẹ̀ ìlú kéréje mọ́kà yẹn lélẹ̀ káànẹ́tẹ̀ amínẹ́ta mọ̀tẹ́mọ́ ẹ̀nà dáadáa àkọ́kọ́ nìyẹn ti ń bẹ níbẹ̀. kẹ́mọ̀ bí yẹn bá tẹ̀ ní ohun tí ó tọ́kàn rẹ̀ ọba balẹ̀ kò ní rí jẹ kò ní wọnú gan bọ́ bá jẹ́ gan kò ní jọ. tó ifo pé ìfọ̀kànbalẹ̀ á ní ìdí ẹ̀ bí ọba sí ìfọ̀kànbalẹ̀ bí ó miliki yìí ló wọ́n ọba gbé mílíkì kalẹ̀ kò ní jọ kẹ́kẹ́ lẹ́nu ìyẹn gbọ́ fún wọn gbé mọ̀bọ̀ àwa ni wọ́n gbé lẹ̀ wọ́n gbé yín lẹ̀ wọ́n màkàrú lòun mọ̀ jẹ jù indomie lòun láìkì ó lè rí jẹ tó bá kọ́kọ́ fúnlẹ̀ yẹn ìdẹ̀ra àkọ́kọ́ òun ìdẹ̀ra kejì kìí ṣe pé rúgbì tuntun ń hun bẹ́ẹ̀ ọlọ́run ní arísìkí rẹ̀ ń wá rọ́gàdá ní ohun tó pọ̀ tó kẹnu mi ń kò lè má ká ní gbogbo ayé ọjọ́ dára kejì. ìgbà tí wá sá ìmoore wọ́n jiyàn dá lọ́lọ́run ọba méjèèjì. bá a dà ọ̀rọ̀ àrùn ní bàtà lè ìwà ìkọ̀ òbí bima kanu yasna'un. ọlọ́run bá subhanahu wa ta'ala ọwá fún wọn tọ́wọ́ libasa al-ju'i wal-khawf ẹ̀wù ebi ọwọ́ fún wọn tẹ́ ọ̀pá lálùbí ti wá káàkiri tó sì pọ̀ ebi padà pa wọ́n wal-khawfi ayé fọkànbalẹ̀ láti tẹ́lẹ̀ ọlọ́run wá ṣe ń jẹ sípayà bímọ́ kánú yẹ́sùnẹ̀rún pẹ̀lú tí wọ́n ń ṣe ìṣẹ́sí méjì tó da ọlọ́run yí padà sí ìṣẹ́sí tí ó da ọwọ́ ẹ̀wọ̀ ibi fún wa ti páyà fún wa níyà ibi jẹ́ lẹ́yìn ìgbà tó ti ń darí èso oríṣiríṣi sọ́dọ̀ wọn tarí ti kí náà pọ̀ kí ń wá gbogbo àyè eléyìí wáyé nígbà tí wọ́n yapa òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam wọ́n sì kọjálẹ̀ àfi kí wọ́n yapa rẹ̀ ojúṣe ọlọ́run wá ṣépè fún wọn ó ṣépè fún wọn fọdá àléhìm lè sábàáyì ó ṣépè fún wọn pé kí yẹn mú wọn kàṣáfẹ́ Yusuf irú yẹn tó mú àwọn èèyàn Yusuf alayhi salatu salam níje ló ọdún méje ìyẹn wá mú wọn tó fi pé èèyàn yẹn gbà tó dé àbátíkó láṣẹ ńlá fún gbogbo nǹkan tí ń bẹ fún ọ pátá ni wọ́n lù sí ẹ tó di pé wọ́n padà ń jẹ irun ẹran la ilaha illallah irun ẹran wọ́n padà ń jẹ tó ṣe pé irun ẹran yẹn tí wọ́n bá tún fà á tu ẹ̀jẹ̀ ó tún wà mẹ́ wọn wọ́n padà fi ń so oúnjẹ wàlúkàófì ọlọ́run pààrọ̀ lẹ́yìn tó fi di pa wọ́n tẹ́ ó tún wá tún pa wọn láyà ó chéǹjì ìfọ̀kànbalẹ̀ wọn sí pa ẹ̀yà bí amúnìyàn káwọ́ fámíràn sólè láàyè ẹ̀rí wọn padà ń pààyè òjíṣẹ́ ọlọ́run sọlá àlẹ́sọlá àtàwọn sábẹ́ rẹ̀ nígbà tí wọ́n sì rìn àjọ lọ sí Màdínà ife ẹnì yìí máa ti kó láàrin wa sí kéèsì pàjì yàrá yìí àwọn sọ́jà rẹ̀ wọ́n máa ti pọ̀ àmàwọ́ ọlọ́run dà padà sí wọn ọ̀dà sí wọn lẹ́wù ọwọ́ ajá sí wípé ọ̀já alákòólà máa làwọn fi dìmọ́rí wọn sì fáálí gbogbo nǹkan tí ń bẹ fún ọlọ́run fi sínú parun ìwọ̀n tó ga tẹ́lẹ̀ ńlọlẹ̀ tọ́lọ́n fi wá padà gba ilẹ̀ mọ́ká fáànẹ́bì sallallahu alaihi wasallam nípasẹ̀ iṣẹ́kíṣẹ́ wọn ọ̀tẹ̀ wọn tí wọ́n dá sánẹ́bì àti ìpànẹ́bì nírọ́ èyí tọ́lọ́wọ́n bá gbé dìde sí wọn tó ṣe pọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala gbígbà nẹ́bì dìde ìtẹ̀ra ní è e, tó ṣe fáwọn àlè ọmọ كما قال الله لقد من الله الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم على الله سبحانه وتعالى نفاقا òun ti ṣèdára fáwọn onígbàgbọ́ nígbà tó ń gbìnrin ń fẹ́ dìde láàrin wọn àtọ̀rọ̀lọ́wọ́ bá wa ta'ala ní ittaqullaha ya ulil albabi alladhina amanu qad anzalallahu واتقوا الله يا أولي الألباب الذين ẹ̀yin tó yí pé ẹ bẹ̀rù Ọlọ́run nínú ẹ̀yin tẹ́ nígbà àsìkò sẹ́ni tó rí rẹ fẹ́ tó mùmínì mùmínì lórí rẹ máa ń péjú mathematics mùmínì rẹ ló gbé kalẹ̀ Jabir ibn al-Hayat ló fi jáde pé nínú ẹ̀kọ́ màá sì fẹ́ kí wọ́n ń pè kẹ́ ní algebra ẹ̀kọ́ rẹ̀ ní Jabir ọmọ al-Hayat gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ayé àwọn mùsùlùmí wọn gbé kalẹ̀ ọlọ́run ní ẹbẹ̀rẹ̀ ọlọ́run ya ò lélẹ̀ àlìbábì ẹ̀yìn tó rí yí pé ọlọ́run wá àwọn olórí wọn pé alẹ́bí ilẹ̀ àmẹ́nu àwọn onígbàgbọ́ òdodo lórí wọn pé jù kọ́dé anzalọ́lọ́hù ilẹ̀ ikọ́ zèkìrá ọlọ́run ti sọ ìrẹsì kalẹ̀ fún kí رسولا يتلو عليكم آيات الله ويزكيكم ويعلمكم الكتاب àwọn òjíṣẹ́ tó ṣe wípé ṣe ń kọ́ yín lẹ́sìn ọlọ́run àṣídẹ̀ra ni bọ́lọ́run fi gbà nẹ́bí dìde wọ́n ní ẹlẹ́ẹ̀ tíjọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba sùhánà tó ní ọ̀kàmá arsalna fikum rasulan minkum yatlu alaykum ayatina wa yuzakkikum ويعلمكم الكتاب والحكمة ọlọ́run ní gẹ́gẹ́ bá ti sọ ìránṣẹ́ bá ti gbé ìránṣẹ́ dìde ààrẹ sí yí láàrin yí ìlà nípa wá sí ọmọ wá ka àwọn àyà wa fún yí ti sàlùfà á ní ó sì fọ̀ yí máa ọkọ̀ yí lálùfà á ní àti súnnà rẹ̀ ó sì lè kọ́ inú tẹ́ mọ̀ tẹ́lẹ̀ ó lọ lọ́wọ́ ọba sùhánà ọ̀tá aláwá ń sọ bí bàyà sí dẹ̀ra ní ìgbà nẹ́bì dìde ọlọ́run ọ̀la jẹ́ ahọ́n mọ̀rọ̀sọ́lọ́ minhum فكذبوه وأخذهم العذاب وهم ظالمون الله ní ọlọ́run náà ọlọ́run ní papà ìrìnṣẹ́ ti wá bá wọn láàrin wọn náà ni ó fi ẹ̀gbẹ́gbà tọ́lọ́run tún rẹ̀ ní tiwa èèyàn ní wẹ́yìn náà lọ́rẹ́ tiwa lárúbáwá làwọn ará mọ́ṣà lárúbáwá là nígbà Muhammad sallallahu alaihi wọ́n pè nírọ́ ìyá wá padà kí wọ́n mú ìyá gbá wọn mú ọ̀hún gọ́ọ̀lì múnà nígbà tí wọ́n ya alábòsí wọ́n ní bó ṣe já sí pé ní akásá aláàbí káfírí na hálò hóum àwọn kèfèrí ọ̀rọ̀ wọn di àtòdìjẹ́ nígbà tí ọlọ́run ṣe dẹ̀ra fún ọyẹ kí wọ́n dúpẹ́ wọn dúpẹ́ rẹ̀ ọlọ́run ṣe ń di arísìkí sébi fún wọn ọlọ́run ṣe ń di ìfọ̀kànbalẹ̀ sí ìpayà fún wọn fọ̀bẹ́dálọ̀ lọ́hùn lèmọ́mí ní nàmí bá dẹ̀ fáwọn fìhín àmúná ọlọ́run wá ṣe ń di ìfọ̀kànbalẹ̀ fáwọn onígbàgbọ́ òdodo lẹ́yìn ìpayà ẹ̀rọ ń páyà mọ́kà tẹ́lẹ̀ wọ̀rọ̀sákọ̀ ń bá dẹ̀lẹ́yìnlá ọlọ́run wá pèsè fáwọn onígbàgbọ́ òdodo lẹ́yìn tí wọ́n ti tòṣì tẹ́lẹ̀ ọlọ́run wá padà sáwọn mùsùlùmí aláṣẹ àwọn èèyàn adájọ́ àwọn èèyàn aṣáájú àwọn èèyàn ni wọ́n padà di eleyi eléyìí ni ohun tí a ń sọ wípé anna hazal masal ọlọ́run fà pẹ́rẹ̀ yílẹ̀ fáwọn ará mẹ́kíà àfáwọn áwọ́fí wọ́n gbẹ̀gbà wà látọ̀dọ̀ abdullahi ní àmúrò bíi akílẹ̀ rìzìkì àrísìkì ìyá ọlọ́run pàṣẹ ká jẹ àrísìkì lè halal àrísìkì tó da òun ni ká jẹ tó jẹtọ ká má jẹjẹ kú jẹ o àwọn kẹtọ lẹtọ ti pọ̀ jù tí ò ló ń kà ohun tó dé ìwọ̀kọ́dọ̀ ọmọ ọ̀ka láfíkà ẹwà dúró kẹta máa mú ọlọ́run ya máa mú tí ẹ bá lọ síbi tí àwọn dírìnkì pọ̀ yẹn èyí ò rí rẹ̀ bíi twenty ọtí nìkan láti ní a máa mú. asìkí òǹdè kẹ́dẹ̀ wọ́n ni pé mọ́ aṣkara kẹfí ruhu fọ̀kọ̀lélù haram wọ́n wáyé pé púpọ̀ rẹ̀ ó jẹ́ yóò gún yẹn rírà bí ẹ̀rẹ̀ náà arábù tó jọba ká fi pààyàn síta fáfàní ara wa ìhun táwọn amútọ́ jálà ni ní bẹ́ẹ̀ náà nìkan dájọ ẹwọ ẹran ẹwà dúró ẹran lè jẹ a lè jẹ ehoro ọjẹ ewúrẹ́ màálù ọjẹ ràkúnmí ọjẹ mẹ̀nsóró ẹwà dúró ẹran pẹ́pẹ́pẹ́ àwọn ajá tó gbé òkú ẹran kẹ̀kẹ́ ọlọ́run ní alájẹ òkú ẹran ẹran ẹlẹ́dẹ̀ ẹ̀rì ẹ̀rì ẹran tó kú fúra rẹ̀ ọmọ oníkàlẹ́ fìkà èyí tẹ́ran pa ti

ń pa àwọn ẹrú rẹ̀ onígbàgbọ́ òdodo láṣẹ pé kí wọ́n jẹ àrísìkí rẹ̀ tọ́lẹ̀tọ̀ tọ́ da kí wọ́n sì dúpẹ́ fún lórí ẹ̀ nítorí pé òun ló ní dẹ̀ra tó ṣe léyìí ó sì lẹ́tọ̀ọ́ sí kásìn tá a gbọ́dọ̀ fi nǹkan míì kejì rẹ̀ ní ìjọsìn lẹ́yìn ìgbà yẹn lọ́wọ́ wá ń sọ kí ni ohun tó ṣe léèwọ̀ nítorí ìnira tí ń bẹ ń bẹ fún wọn nínú ẹ̀sìn wọn àtayé wọn bí òkú ẹran bí ẹ̀jẹ̀ bí ẹran ẹlẹ́dẹ̀ قال الله سبحانه فكلوا مما رزقكم الله حلالا طيبا واشكروا نعمة الله إن كنتم إياه تعبدون إنما حرمه حرم عليكم الميتة والدم ولحم الإنزير وما أهل لغير الله به فمن اضطر غير باغ ولا عاد فإن الله غفور رحيم Ọlọ́run ní fọ́kùlú mímọ̀ ọ̀rọ̀ zákọ̀ fún mọ́ lọ́wọ́ halalan tayyiba Ọlọ́run ni ẹjẹ́ nínú tọ́lọ́wọ́n bá fi kẹ́ yí, hàlálà ń tọ́yì lán ọgbọ́dọ̀ jẹ́ hàlálì, ibi tọ́ gbà rówó kọjọ́ ní hàlálì o. Tọ́ọ̀ bá ń tọ́ sí tó mówó ń bẹ̀ jẹkújẹ lọ jẹ o owó adágbégbá tàbá rí ẹnìkan tó ní sí àfá lòun ń ṣe kí n fi èèpẹ́ ṣeré àbomi níwò àbábẹ́là ní ọ̀tàn wọ́n á mú wà ní ẹlẹ́ owó kó wúlò mo máa ń pè ní pẹ̀lú wá ní káàdì àbí bẹ́ẹ̀ rólò fi kọ̀kọ́ fúnkan tí ọba ní ọgbọ́dọ̀ fẹ́ ọyá lọ fẹ́ ìyàwó ní sọ ni ẹ̀rí owó tó bá gbà yẹn owó haram ni nínú owó haram ọ̀nà lè máhùrùn bàrí aláfẹ́wọ́ pẹ́pẹ́ ẹni tó bá ti wọlé sí ó ti ní owó tí wọ́n gbé fún lówó ńlá wọ́n rẹ́ sí ìgbà tí bùkátà kan gbé wa lọ sí Àbújá bàbá ọlọ́kọ̀ tó wá gbé wa sọ́ra páàkì ọkọ̀ wa síbi kankan tí wọ́n bá sílẹ̀ tí wọ́n bá gbà wá múgbà yìí orí tó bá sílẹ̀ tí wọ́n bá kí ọ ìyẹn ò ní kí ló ń ṣe ara páàkì ọkọ̀ wa bì kan àwa kò ta ìsú kan kí ọmọ àgbé wa káàkiri yóò wá mẹ́wọ́ pé àfáàfẹ́ rí bẹ́ẹ̀ fáyé pé yọ sáré wọlé yọ sáré jáde ten thousand a ní kí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ọlọ́kẹ́rù ni olùsìgbọ́n bí wọ́n bá sùn mọ́júmọ́ wàásù náà wàásù owó lè yẹ bá gbà lórí iṣẹ́ káwọn owó àràmù owó àràmù àwọn gbélé pawó àti ìjẹkújẹ wọn jẹ wọ́n a máa fi fàrágà fún ìgbójú àwọn tíma òun ní òfìgbójú iṣẹ́ tí ti ṣe iṣẹ́ ìgbélé pawó ẹgbẹ́ táwọn ilé ní bá ti mú dá báyìí bẹ́ẹ̀ wọ́n ti máa fọ́ fà ní èjìká tí wọ́n fi lọ sí ìrànà pẹ̀lú owó ara rẹ̀ bẹ́ẹ̀ ni sábà lọ́lẹ̀kẹ́lì owó ajá bàbá wa kan gbà àwa mi ti kún sínú àwọn ọlọ́mọ ń jókòó tẹ̀síìrì wa lọ́sàn-án nínú rọmọdọ́ bàbá ní ẹni ẹni tí ọtajà tó wá gbowó ajá wa lọ́ọ̀fì lòrùbọ́ lọ́jà ó rò lọ́ka ajá náà ní rò lọ́ka jẹ ẹ̀rí mọ́sálà téèyàn bá wá nílé ajá tí ó ti sọ́lé ńkọ́ àbá lè lónìí á lè sọ́lé nítorí pé nítorí bá lájá tí ọba fi sọ́lé kò sì fi parẹ́ kò fi dẹ́rẹ́ kò fi pẹ́rẹ́ ẹgbẹ́ lójoojúmọ́ ni ládá nílá nílá tó tókè wúlò ọba àdúgbò nù ládá rẹ̀ ọkàn mi lásán láti fi fáàrí ká ah, sáàsì ti dé ajá wọn ni ah ẹ̀rọ ṣùgbọ́n ni ó fi ń sọdẹ táwọn èèyàn bá fẹ́ sí fíṣà tó fẹ́ jẹ ẹja wa gbé kájọ́ ó bù wọ́n jẹ àbí wọ́n fẹ́ jí wúlẹ́gbẹ́ lóhùn àbí wọ́n fẹ́ jáde ẹ̀kọ́ lájáde ogbó lájáde sí wọn àbí kéèyàn ní ọlọ́ọ̀pọ̀ ẹran tó jẹ́ ẹran tá a lè jẹ wá tó ṣe sùn nígbà tó ń fi kọkùn fún ní jẹ tùmọ̀ yàtọ̀ sílẹ̀ ọ̀fẹ́ lájá fáàrí tí ajá mi ní nílẹ̀ sí nílẹ̀ tó ráà ajá mi ti dé ní ẹgbẹ́ ti kúrò rẹ̀ àwọn àwọn ọ̀fẹ́ máa fi ń dọ́lá ètè tájá wọn bá gun ajá gan lásán wọn máa ń gba twenty thousand ten thousand àwọn ajá bíi three hundred thousand wọ́n máa fà á ṣe fáàrí kàpá àwọn olówó kan wà tó ṣe fẹ́ tẹ́ bá kà wọ́n bóyá ajá ní òsì karùn wọn bàbá àtìyá méjì ọmọ ẹyọ méjì ajá òsì karùn àwọn ọmọ méjì yẹn gan àwọn ti lọ ajá yẹn ní òsì kẹta wọn ni wọn lè lọ máa gbájá dání lọ lórí wọn bá tó nípa owó owó àràmù kọ́ nígbà tó wá wáyé pé ọlọ́wọ́ bá ìdá harrama shay'an harrama samana tó bá ti ṣe nǹkan kan léèwọ̀ báyìí owó rẹ̀ ní ìwọ̀ ìwọ̀ lọ́sí oní ẹ̀ bá gbà náà sí ìwọ̀ tó torí bẹ́ẹ̀ ìwọ̀n tẹ́ bàjẹ́ gbọ́dọ̀ jẹ́ halal tẹ́jìbà yóò tún wá dáa ọgbọ́dọ̀ ti jẹ tẹ́ pé àyọ́kà wọn bí wọ́n ti sọ̀rọ̀ lẹ́yìn Ah, násàfífà ló fi ń ṣeré yẹn násàfífà ìbà ọ̀rẹ́ rẹ̀ ẹ̀fẹ́ ọlọ́run máa ń lò ní sábàjẹ́ ní tọ́bá fẹ́ kó kú pẹ̀lú ẹ̀ kíkú ní ọyà kánákáná ọbẹ̀ ju hiv aids lọ òun lẹ́yìn ní sọ pé èkúté ó ti yàgbẹ́ síbi ẹ̀fọ́ ó ti tọ̀ sí ẹ̀tún bẹ́nu rẹ̀ ńlẹ̀ àwọn ní ọya máa jẹ́ ẹ̀rí ẹnu ìdí fún àwọn ẹni tí wọ́n bá tún sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ọkẹ̀ ká wọn bẹ̀ ní agbọ́dọ̀ jẹjẹ kújẹ ẹ̀wà tó ti kàn àbí yẹn tó ti di èyí kọ́ máa sọ pé níyàn bá jẹ yẹn tó ti di èwù àṣà tí ò ní rẹ̀yìn ah! èyí tí ọ̀gẹ́ ní ìṣẹ́ra rẹ̀ yìí iye ìwú gbogbo anẹ́mọ̀ ti ta kọ yẹn dé ó sì ti kọ́fà jáde àti bo wọ́n dẹ̀ tàrí kọ́fà bóde ọwá ní tí yẹn bá ti ń jẹ báyìí àà àṣàṣì òníran èèyàn àà èèyàn tún yapa àṣẹ ọlọ́run torí ẹ̀mí rẹ̀ nẹ́fṣù kàmọ̀tẹ̀ yàtẹ̀ iṣẹ́ ọlọ́run sì lẹ̀mí rẹ̀ ọ̀ gbọ́dọ̀ bá jẹ́ tó bá lọ jẹrú ní èwú yẹn síkù rẹ̀ bá lọ wú tó ń run àrùn sùn àbí tó ń yàgbẹ́ káàkiri tó padà di wàhálà àṣẹ ọlọ́run ó sì وكلوا مما رزق مما رزقكم الله حلالا طيبا ẹjẹ́ ní ohun tọ́lọ́wọ́n bá fi kẹ́ ohun tí ó jẹ́ halal ẹ gbọ́dọ̀ fi gbó sebẹ̀ ẹ gbọ́dọ̀ fi ṣe sí eléwé àwọn afá kan bẹ́ẹ̀ tí wọ́n láwọn fi gbó já orí ìjọ mẹ́ta wọn ni wọn ń sàdó àkàn lọ́wọ́ torí àfáàlì ti dàrú ni o torí igbó ló fi jà sí jẹ igbó sì mi ọmọ fẹyìn ẹsìn wọn sí má sì jẹ èèyàn bá fẹ́ lùtì yóò sì fẹ́ kíkẹ ọwọ́ rẹ̀ bẹyẹn ṣe rùmàlà yóò sì fẹ́ ọwọ́ rẹ̀ kọsára bẹyẹn lè fi dáṣẹ ìwé sì fẹ́ ọwọ́ rẹ̀ nítorí jẹ halali lẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ jẹun ẹlẹ́dẹ̀ ẹ gbọ́dọ̀ jájá ẹ gbọ́dọ̀ jòkó ẹran nítorí bá jẹ halali ẹ gbọ́dọ̀ mú ògógóró ẹ gbọ́dọ̀ mẹ́mú sẹ́mu òbúrọ̀ àwọn àtọ̀ wípé ẹ ọtíkà lélẹ́yìí àwọn ọlọ́tíkà jẹ́ sọ pé máa ń pa àwọn lọ́wọ́ ní kéè pààyàn bí wọn ò pé lọ́dún bó bá jó mi gùn tó bẹ́ẹ̀ ti lè mú jọba ti mọ àwọn ìlà kárà tó mú mú kùnú ọtí náà lòun nínú nǹkan tó lọ́wọ́ bá fi kẹ́ ẹyin ẹjẹun tó jẹ́ halálà ń ta yẹra ohun tí ọmọ tó ní gbọ́gbọ́gbọ́ jẹun ní abọ́ òní pọ̀ lọ́dọ̀ sí eruku ti gbọ́n sí ìfẹ́dà sí àbí wọ́n ti ìfọ́ká sí. aláwọn ẹlòmíín mọ́tọ̀ tó sọ pé ninety percent lómi mọ́tò two percent tó wà mẹ́rin kílọ̀mọ̀ tí ó fà sára ni. àwọn míín jẹ̀gbẹ́ wọ́n fi ń ṣáájú. bẹ́ẹ̀ ni o ìgbẹ́ tí wọ́n ó jó ìgbẹ́ àwọn afọ́ ológun ẹ̀lọ wájú wọ́n jẹ jẹ́ kújẹ gẹ́ àwọn ní kẹrí wọ́n máa lọ́jọ́ pọ̀lọ́ ọ̀pọ̀lọ́ tó ṣe pé àwọn tí wọ́n jẹ́ létò òdó láti jẹ́ ẹ̀múlẹ̀ fẹ́ fọ́ ti wà lára rẹ̀ wọ́n jọ pọ̀lọ́ wọ́n láwọn fẹ́ fi tẹ̀yọ́nú àwọn àgbà ọ̀pọ̀lọ́ fa wọ́n máa lọ kó bí sínú rẹ̀ wọ́n kóró gbónú rẹ̀ wọ́n tún fáwọn kẹ̀kẹ́ sí ẹlòmí ilé ìfẹ́ máa dẹ́wò ní ojú nǹkan pé o wọ́n kó gbẹ̀ tí wọ́n á lọ jo gbàgbà fún wa ní fámìlì burúkú yẹn ìgbọ́dọ̀ máa lo onígbà báyìí kẹlẹ́ kọ tútù ìníkà ọ̀pọ̀lọ́pá pẹ̀pẹ́ méjì ò gbé ìyọ́ kẹ̀jẹ̀ gùn bẹ́ẹ̀ ni ó fi súnlẹ̀ ọjọ́ yẹn ẹ́ wọ́n ní ó lè yí kó ní wọ́n fọ́ pẹ̀lú ọwọ́ fìjọ́ wọ́n tún jẹ́ èyàn iye gan ìmọ́ tún fìdí ẹ̀fúnlẹ̀ pé fáìsì wà láàrin òkú tó lè fàyẹ̀ ń bẹ láàrin ẹ̀kọ́dà rẹ̀ kẹ́sì sọ pé tẹ́yà bá fẹ́ jẹ́ ẹ̀yọ́ kọ̀kọ́ jẹ́ inú àwọn ọ̀dà ọ̀dà tí wọ́n bẹ nàìjíríà ó wá ti páwọn èèyàn jẹ́ èèyàn nísìn tí wọ́n jẹ́ bí kéèyàn máa jẹ màálù wọ́n lọ́yìn ìjẹkújẹ kìí ṣe halal kìí kú sọtọ́ yìí mo ní bùkátà kẹ́gbọ́n ní uba abẹ́ union ìdọ́sùn kì má ju ìwà bá ní káwọn èèyàn máa lọ bá a bàbá yẹn ní àwọn kẹrẹ àwọn kan tí wọ́n pààkì pé tóun mọ àṣeyẹsẹ òun níbẹ̀ àwọn máa ń sàkè ẹni tí ń pè tán níbẹ̀ yẹn mo bá ń òun má fi ṣe tóun mọ bẹ́ẹ̀ sí dáadáa tóun mọ́ sí dáadáa lóun mọ̀ sí wọ́n ti gbé ni àwọn tó débi táwọn àwọn òdébẹ̀ ọba ti mú gbókìtì wọ́n dọ̀hùn báyìí tí wọ́n bá ilé tọ́ rẹ̀ wà rẹpẹtẹ ń bẹ kàn rí pé wọ́n mú àwọn èèyàn ń dúró wọn bíi màálù báyìí wọ́n láti ká àwọn òṣèlú tọba lè ṣe òfin táwọn oúnjẹ ọ̀dá tọba wọ ẹ̀gbin lásán àbíkọ okùn okùn wọn àwọn ọba ọtí àtìyàn èèyàn fá àwọn onígbò dúdú kẹ́ǹdé ni pẹ̀lú wọ́n ṣe ní pẹ̀pẹ̀ sùn wọ́n lọ́hìn jẹkújẹ jẹkújẹ gbá kìí ṣe halali fún ìbùkọ́ yìí torí àwọn ẹni tí wọ́n mọ̀ nípa ìlera sọ pé ọ́ìsìn bẹ́ẹ̀ láàrin ìrìn tí yẹn bá jẹ́ ìlú wọ́ọ̀dù inú kẹta fi kẹyìn ọlọ́run ní ẹjẹ hàlálà ń sọ yìí bá ihun tí ó lẹ́tọ̀ tí ó sì tún dá òun ní kẹ́kì bẹ́nu ẹ má jẹ̀gbẹ́ ẹ má mú tọ̀ ẹ má mú bẹ́ ájòkájò àwọn yẹn ń ó ẹ má jẹrin ẹlẹ́dẹ̀ ọ̀n ẹlẹ́dẹ̀ sáti jẹ́ orí rẹ̀ àwọn bí ó jò wọ́n láwọn fẹ́ fi sàwúrẹ̀ náà mú wọn fi kún orí rẹ nígbà táwọn bá ti ń wẹ̀ báyìí àwọn kan àwọn kìnnì kan owó máa dé ní àwọn èèyàn máa bá wọn fẹ́ jẹkújẹ ẹ má jẹ pé pé tíyẹn bá fẹ́ jẹun náà fọwọ́ kẹtọ jẹ gbọ́dọ̀ mọ abọ́ tó fi ṣe ọmọ mi tó fi ṣe ọmọ kẹtọ jẹ ganan ó ti dà gbọ́dọ̀ jẹjẹkújẹ ọlọ́run nítorí bẹ́ẹ̀ ẹjẹ́ nù kẹta àfikẹ́ yìí hàlálà ń tọ́ yé bá mú tọ́ jẹ́ tọ́ ní ẹjẹ́ tó sì mọ́ òun ní kẹ́ ẹjẹ́ nù tọ́lọ́run fìkẹ́ yìí torí bẹ́ẹ̀ ẹ dúpẹ́ dẹ̀ra ọlọ́run tó ṣe fún yín tọ́ba ti pẹ́ sí lọ́hùn àti gbogbo òṣèṣe mùsùlùmí lọ́gbọ́dọ̀ jẹ́ sí lọ́hùn. hátà àfitọ̀ ààbò kíyàn bá tún parí òyìn ọ̀rọ̀ alhamdulillahi alladhi at'amani hadha wasaqani àbí warasaqanihi alhamdulillahi alladhi at'amani hadha wasaqani warasaqanihi min ghayri hawli minni wala quwwata ó tún dúpẹ́ fọlọ́run lórí fọlọ́run fún jẹ́kẹ́ àtọ́ ìlú ṣáàkiri kàṣọ ibi ẹni tó jẹun tó sọ pé ó dàbí ẹni tó gbààwẹ̀ tó náà ṣe sùúrù ni tó fi gbà rárá ìkíni kejì náà ni ó gbà nítorí bẹ́ẹ̀ tẹ́ bá ṣe lọ́hun tó tọ́ tẹ́ bá ṣe rárá àlìjẹ tẹ́ rí nǹkan dáa jẹ ẹ dúpẹ́ fọlọ́ ìǹkùntùn ìyá والدم ولحم الخنزير وما أهل لغير الله فأبي وما أهل لغير الله به فمن السر والرباد ولا عدل فإن الله غفور رحيم إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به فمن اضطر غير باغ ولا عاد فإن الله غفور رحيم اللهم إنما حرم عليكم الميتة إنما حرم عليكم ó fi hàn pé mo dáa jẹ́ pọ̀ gan ọjẹ́ tọ̀ ọ̀pọ̀ kódà ọ̀nkánṣẹ́bù àwọn àánú oúnjẹ kan bẹ tí wọ́n jẹ́ ń Saudi tí wọ́n ti ẹ̀jẹ̀ ara nítẹ̀yìn bí tọ́ba ti dé Saudi kọ́ máa bá àwọn owó lọ lókun kọ́ máa jẹ lọ àwọn àánú oúnjẹ kan bẹ tó ti wọ́n láwọn Amẹ́ríkà London ní láwọn ìlú wọn sì jẹ gbogbo ọ̀dọ́ wa Nàìjíríà bí lọ́ba ti dé bẹ̀ máa jẹ lọ sí obìnrin fáwọn oúnjẹ tó jẹ́ halali yẹn pọ̀ àti ẹ̀mọ́yé rẹ̀ èyí tá bá ti ń kàn náà láàkàn máa jẹ ọlọ́run ní innama harrama alaykumul mayta àmọ́ ń sọ tó pé ẹran tí tẹ̀yìn padà jì í tọ́lọ́run bá pa lọ ẹ lákàyè bí ẹran tó bá kú ìbọ́lọ́run lọ pa ni ẹ má jẹ èyí tẹ́ pa fúnra yìí òun ni ta ló lè fa nǹkan dájú láà ìlànà ìlànà ẹ wọ ọpọlọ wọ́n máa ń fi díẹ̀ múlẹ̀ pé tíyẹn bá dúngbò ẹ̀rẹ̀ tí ẹ̀jẹ̀ tí ó jáde lára rẹ̀ tí ó jáde tàmọ́dì tàmọ́dì ṣùgbọ́n tó bá kú síra rẹ̀ àwọn àìsàn yìí wọ́n sì tún sinmi sára pẹpẹ ni yóò tọ́ bá jẹ́ tẹ́lẹ̀ mẹ́wàá sọ pé ah ìmọ̀ kí wọ́n ń ta àwọn ọmọ kẹfì sọ̀rọ̀ ní o mọ́sálásí ọjà nísàlẹ̀ láyé àtijọ́ àti níwájú bàbá ọmọdé pé pé ike ọ̀dà kan ó lè má ju five hundred naira lọ aláìjẹkújẹ lọ jẹ o àwọn ewúrẹ́ tí wọ́n bá ń gbé sínú jálò orí tó ti kú látàrí ẹ ẹ tó ti kú látàrí láti àwọn àlọ́gá wọ́n lọ sí máa lọ sí ìsàlẹ̀ mọ́tọ́láṣí yẹn nì gbàdá àfi ń kéwú níjó rí èèyàn ti láwọn yẹn tí wọ́n máa lọ rẹ̀ rẹ́ bẹ́ẹ̀ àwọn ẹni tó bá ti kú làwọn sábà máa ń lọ àwọn bàbá náà ọ̀pọ̀lọpọ̀ wọn náà ti lọ bọ́lọ́run mú tọ́lọ́run sí léwọ̀ fún iná àdìmọ́ ìta ẹni tó bá kú fún rẹ̀ ẹ gbọ́dọ̀ jẹ́. àtẹ̀jẹ̀ òun lè jẹ́ àtúgbè ṣùgbọ́n méjèèjì tá a sọ yìí anímísùlá sáláńsì ìsìsìnà ló fi jáde pé ń gbà mí nìyí ọlọ́wọ́n wí nǹkan ní pọ́nbélé òjíṣẹ́ ọlọ́wọ́n ọyọ̀ ọkùnrin fẹ́ràn ọlọ́run tó ní sọ fún yín pé ẹ má lò báyìí báyìí òjíṣẹ́ ọlọ́run sọ̀lá àtàlà pé uhillat lana al-maytatan òkú méjì tó jókòó ẹran wọ́n ṣe lẹ́tọ̀ fún yín ta ló ṣe lẹ́tọ̀ jàmá àlá ìmọ̀ lè rẹ́ èrè kanú fàánì ló fi já sí pé a gbọ́dọ̀ fi súnnà tún Kùránì kó fi lè yé kẹwàá pé kí ní ń pè lóko èkó kẹ́ ìmọ̀ wọn ń pè lóko èkó

wọ́n máa gbé rẹ̀ báyìí náà ni wọ́n máa yẹ gbọ́rọ̀gbọ́rọ̀ ẹ̀ wọ́n tọ́jú ẹ̀yà lójijì wàlìjàrát àti tata bẹ́ẹ̀ àmọ́tí tata ṣe kútùbà rẹ̀ kódà àìsàn tí ń tọ́jú lára afẹ́ mọ́mọ́ yẹ rẹ̀ tata náà ní tata mo tó fi fẹ́ kútùbà òdúdí ogójì ìṣẹ́jú àbí mélòó ní inú kútùbà wa nígbà táwọn tata kan sí bò wá gbà rẹ̀ wọ́n fọ́ gbogbo sẹ́yìn nígbà yìí oúnjẹ tí wọ́n jẹ ìmọ̀ fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n lè jẹun jẹ irin náírà irin àwọn irin tó pọ̀ wọ́n lè jẹun jù wọ́n lọ wọ́n sọ bó sọ àwọn oṣù tó kí wọ́n tó jẹ oko wọ́n bá jẹ sẹ́ńpù sọ àwọn oṣù tó ti tó àìsàn tí wọ́n fi ń ṣètọ́jú péyàn kan jẹ lásán kí yóò fi kankan kú kẹrin ẹwà wà tíjọ́ tó àdébì ti sọ́sọ̀ láàrọ̀ sọ́lá tẹ́lẹ̀ mi bá gbogbo àtàkàbò ah, tí ẹ̀ bá já síbi ọ jáde síbi ẹ̀ wọ́n ní jáde òkú nǹkan tó kú fúnra rẹ̀ méjì àṣẹlẹ̀tọ̀ fún wa àṣàmà ẹja wàlìṣàràdà àti tata àwọn àtọ́pẹ́ wọ̀ dámà èèwọ̀ òun náà ni ẹ̀jẹ̀ èyí tó fi ń fi panudé lọ́dọ̀ wa àgbọ́dọ̀ jẹ́ ṣùgbọ́n àti ìṣòlá àkàrà tó wọ́n tún ṣe ẹ̀jẹ̀ méjì lẹ́tọ̀ fún wa alikẹ́dídú wọ̀tíhàn ẹ̀dọ̀ tọ́rẹ́ jẹ́ náà lẹ́dọ̀fá ẹ̀jẹ̀ lójì lójì bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run ló ní ó jù síbẹ̀ tíhàn àmọ́ tí wọ́n sọ pé ẹ̀jẹ̀ ló ti síbi ohun náà aláàrẹ ni a lè jẹ́ ẹwà lórí pé ẹkún máa jẹ ẹkún wò yíta nẹ́bì tún yọ ọlẹ̀ ẹ máa gbogbo ara rẹ̀ àgbọ́dọ̀ ta àgbọ́dọ̀ jẹ́ àgbọ́dọ̀ ló lára rẹ̀ a mú ọ̀rá rẹ̀ ẹsọ́ òróró jẹ èyí bẹ́ẹ̀ máa ń jẹ òróró wọ́n mú fáàtì fáàtì fáàtì wọ́n ti mú ẹ kí wọ́n sàlàyé mú wọ́n ti mú fáàtì sára adìẹ ni sára ẹ̀gúsí ni sára ẹ̀wà ni orí gbogbo àwọn wọn ní wọ́n ti wá jẹ dáadáa ẹ̀rẹ́ ẹ̀rẹ́ àgbọ̀dọ̀ àgbọ́dọ̀ jẹ́ o. Àti wù yóò tó ṣe pé wọ́n pa lọ́wọ́n ọ̀dá kan ọba sí, èsè torí ọlọ́wọ́n ọba wọ́n fi pa. Ẹ̀rí, bí ìtàwọn ẹlẹ́bọ ní ìsìn wọ́n fa ọrùn adìẹ tù báyìí. Àbáwọn míì náà yọ́kẹ̀ gbọ́bẹ̀lẹ́ lọ́wọ́ yóò gé orí ẹ̀já. Ìyẹn ọgbọ́dọ̀ jẹ́, orí ìjẹkújẹ yìí lẹ́yìn mẹ́rẹ̀ẹ̀rin ọlọ́run ọba subhanahu wa ta'ala wá sọ wípé ọlọ́run ni mo ti nira bá gbé yín dé bẹ́ẹ̀ tẹ́ fi jòkó ẹran ó ti fẹ́ kú tán ẹ̀mí rẹ̀ ò sì kó ọwọ́ á fi jòkó ẹran ó ti fẹ́ kú tán ẹ̀mí rẹ̀ ò gbé mọ́ ọlọ́jẹ̀ ẹ̀jà súbẹ̀ ó ti fẹ́ kú tán orí kò ti bí ẹlẹ́rẹ́ ọ̀n palẹ̀ máa ti kọjá ọwá lọ jẹrin tí wọ́n pa sí díòsà àbẹ́rin ẹlẹ́dẹ̀ tó bá ikọ́ lọ jẹ ìjẹkújẹ yìí ọkọ̀ yọrọ̀ bá fi ń kìí sí ìkọjá àlàsọ́lọ́wọ́n ọba kìí sí ìdọ́tẹ̀fẹ́ kí lọ́lọ́wọ́n òsì wọ̀lẹ́ àádìrín kìí sì ṣe ìtayẹnà àlàsọ́lọ́wọ́n ló fi ṣe فإن الله غفور رحيم ẹ̀ṣẹ̀ ní tòótọ́ mọ́dádájú àlá aláforíjì ní tí máa kẹyìn yóò kẹ ọ kò ní jẹ́ a ti sọ orúkún tọ́jọ́ lé ní padà síbẹ̀ mọ́ ó sì tó wà lẹ́yìn ọba wa àwọn àwọn pẹ̀lú bọ́bá ti wù wọn ni o wọ́n kà wá sáàmù kan fún pẹ̀lú làákàyè wọn ẹ̀rí ọ̀nà eléyìí ẹ̀tọ́ ni eléyìí wọ̀ ní báwọn sí máa ń sì ní ẹ̀ ọlọ́run wá ní wà látẹ kúlú lè máa sọ sí fún alẹ́sẹ̀ náà tó kó mọ́ ní kárùbà hádà halálùn wà hádà haramun lè tẹ̀fẹ́rù alọ́lọ́hìí kẹfẹ́ إن الذين يفترون على الله الكذب لا يصلحون ولسنتكم الكذب هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب إن الذين يفترون على الله الكذب لا يصلحون

táwọn àwọn yìí ní múrò ìyẹn wá ẹ má sọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́ máa sọ pé hádá halalun eléyìnlẹ̀ tọ́ wà hádá haramun eléyìnlẹ̀ wọ̀ àwọn ìdílé tí wà wọ́n ìjágbò àwọn àfá alágbò ti ti dàbí aláwọn ìjágbò alhamdulillah àwọn ọmọ wọn ti ń jágbò lóṣù aláàlú lágbò nítorí fágbò nìyí nínú ìlànà ó sì wà ní nǹkan tá a fi paléyà a lè ìyẹn lè táwọn àwọn tiwa ìdílé tiwa ẹni bẹ́ẹ̀ àwọn ìjáde àwọn ìjẹ màálù ọlọ́run ní ẹ má ṣe sọ ti fún òkú pẹ̀lú ohun tí a mú yán máa fi dáadáa parọ́ ẹ má sọ̀rọ̀ rẹ̀ ọ́ sọ wípé ilé ilẹ̀ sọ ilé ilé wọ̀ létẹ́fùkàrú kẹ́fì lè dáadáa parọ́ mọ́lọ́m. ọlọ́run ní ṣe aláwọn ẹjọ́ bá ń dáadáa parọ́ mọ́lọ́m wọn ò jèrè ẹ̀rí pé ọ̀rọ̀ náà lè gan lórí ẹ sọ pé kìíní ilẹ̀ tọ́ kìíní ilé lórí yín lásán wọ́n ló kó sí gbogbo ó kó sínú gbogbo ẹni yóò ti bá ń dálẹ̀. àwọn oníbídà àwọn tó máa ń sìnkú ànẹ́bí àwọn tó ń ṣe sọ́wọ́ alẹ́ mìíràn gbogbo wọn bẹ́ẹ̀ tó ṣe pé wọn ò ní mọ̀sánẹ́dù ṣáre àyè wọn ò ní àfitì kan tó bá ṣẹ̀rẹ́ àmì àti gbogbo ẹni yóò ti bá ń sọ pé nǹkan kan lẹ́tọ̀ àbí nǹkan kan ọlọ́run ṣe léwọ̀ tó yẹ pé pẹ̀lú làkáyé rẹ̀ lásán ọ̀fẹ́ ní ọkàn ní òun ó sì fẹ́ ọlọ́run gbà wọ́n ní gbogbo wọn ni wọ́n kó sínú ẹ̀yẹ má jọ wọn ọ ẹ̀rí ẹ̀mí ìjọ ọlọ́run wá lérí ìyà yìí pé alẹ́ ìnà lẹ́dínà ẹ̀fẹ̀rú ní alàlá ìkẹ́bẹ̀ ọlọ́run dádájá àwọn tó ń dádá parọ́ mọ́lọ́run ò ní jèrè ọgbọ́n tọ́lọ́run ò wítẹ́ ńlọ sí ń pè lẹ́tọ̀ àbí ẹ̀ ń pè léwọ̀ ntọ́lọ́wọ̀n pè lẹ́tọ̀ ẹ̀ ń pè lẹ́tọ̀ àwọn tó bá ẹ̀wò wọn o ẹ má jẹ́ inú hadith Adi ibn nígbà tí ọlọ́run ọba subhanahu wa ta'ala أحبارهم ورهبانهم أربابا من دون الله wọ́n mú àwọn olùmọ̀ wọn àti àwọn tó ń tẹjọ sí wọn wọ́n sì mú wọn ní àṣẹdá yàtọ̀ sọ́lọ̀ àdínkù tẹ ọsẹ ẹfẹ gba ah, ìbéèrè tó ń ṣe Ọlọ́run ó ní pé ṣé táwọn àfá àwọn èèyàn bá sọ pé àràmù ní nǹkan tọ́lọ́run sì pè ní aláàdì tí wọ́n gbà olè wọ́n gbà náà fọ́tíkà ìbàdá tó fi wọ́n sì wọ́n náà nìyẹn tàbí ti rí ẹnìkan bọ́yá nìkan là ń pọ́n lé ní là ń pàtàkì ọlọ́run láàrín ní ìjọ ń gbé lára rẹ̀ ọlọ́run láàrín ní ìjọ ń gbé lára rẹ̀ à ń ohun tí èsẹ̀ tó ń pè lẹ́tọ̀ ohun tí wọ́n pè léwọ̀ ọlọ́lá tí ń ṣe bẹ́ẹ̀ ní í ó ní wọn ní jèrè láyé àti láyé gbádùn díẹ̀ ní tayé yìí ọba àdìjọ́ ìfẹ́ ìdàlùkìyàmọ̀ nǹkan ìyà tí tani tí ó roni òun ni ó jẹ wọn bí ọ̀rọ̀ ọlọ́rọ̀ bá sùhánà tó nínú ma tí ọ̀hún pàlí ìlànà ọlọ́run láfún wọn ní díẹ̀ tọ́mọ̀ lẹ́tọ̀rọ̀hùn lẹ́tọ̀rọ̀hùn àwọn afárá ni wọ́n afárá ni wọ́n lọ síbi ìyà tí tani tí roli ìyà tó kì í wọ́n lọ́lọ́ tún sọ nínú àyà ní ìfẹ̀ ìnàlẹ̀ nílé ẹ̀fẹ́rún ní alọ́lọ́hìn lèkẹ́ níbà láyọ̀ fìlìhùn Adádájọ́ wọ́n tọ́lọ́wọ́n ò sí lẹ́tọ̀ wọ́n ń ṣe lẹ́tọ̀ wọ́n tọ́lọ́wọ́n ò sí léwà wọ́n ń ṣe léwà ọlọ́run ni wọ́n ní jèrè ìgbà tó tí sí náà ni wọ́n ní láyé lẹ́yìn ìgbà yẹn ọ̀dọ̀ wa ni wọ́n padà sí o lẹ́yìn ìgbà yẹn a wá fún wọn níyà tó le koko a fi jẹ wọn bìmọ́ كانوا yẹ ṣòro pẹ̀lá ìmoore eléyìí tí wọ́n ṣe eléyìí tún ni tàhrídọ̀ bá dì tàyíbá ti alàlì yahud tàhrímù bí àwọn yahudi jews bí wọ́n tí ń fi apá kàǹkàn tó dáa tí wọ́n pè ní haram ọlọ́run tó fẹ́ mú wá sí rántí fún wa ọlọ́run ni wàhálà lẹ́dí ní àhádùú حرمنا ما قصصنا عليك من قبل وما ظلمناهم ولكن كانوا أنفسهم يظلمون الذين حرمنا ما قصصنا عليك من قبل وما ظلمناهم ولكن كانوا ثم إن ربك ثم إن ربك للذين عملوا السوء بجهالة ثم تابوا من بعد ذلك واصلحوا إن ربك من بعدها لغفور رحيم nígbà tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó ti mú wá sínú fún wa wípé òun tó ń ṣe léèwọ̀ òun ló kú ẹran tó kú fúnra rẹ̀ àtẹ̀jẹ̀ àsúgbè àtẹ̀rìn ẹlẹ́dẹ̀ àti ohun yòówù tí wọ́n bá pa tí wọ́n dákọ́ lọ́wọ́ ọba sí àti pọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ó tún sẹ̀dẹ̀ fún wa tára bá mú tí nira mú wa láti jẹ nínú àwọn nǹkan tá a pè léwọ̀ yìí tàbá wẹlé yìí ajá sí pé ìgbàláàyè ìdẹ̀kùn bẹ fálẹ̀ ọmọ yìí èyí tó fi pọ́ láwọn ọba subhanahu wa ta'ala gbèrò rọrùn fún wọn kò gbèrò ṣòro fún wọn ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó wá fẹ́ sọ fún wa ihun táwọn Yẹhudi tí wọ́n ṣe léèwọ̀ ihun tó ṣe léèwọ̀ fáwọn Yẹhudi nínú ṣẹ̀ríà wọn inú òfin ẹ̀sìn wọn qabla an yansihaha kọ́lọ̀hún tó parẹ́ àti bọ́rọ̀ wọn ti padà rí mílẹ̀ àsọ́rí wọ̀tẹ̀dẹ̀yẹ́pẹ̀ nínú fún pínpín àtẹ̀tẹ̀ tí ń bẹ fún ọ lórí rẹ̀ ọlọ́run ni wàhálà lẹ́bí na hádù haram na ma kọsọ́s na àlẹ́ka mi ń kọbẹ̀l ọlọ́run lẹ́ran àwọn yẹ̀húdí a ti léwọ̀ fún wọn ní wọ́n ta sàlàyé ẹ̀fún rẹ̀ ànẹ́bì ta fi tẹ́ fún ọ tẹ́lẹ̀ ní sátìlà ààrùn bí ọ̀rọ̀ ọlọ́run ọba sùhánà tọ́lọ̀ ní wàhálà lẹ́dí ní àádú haram na kó làbí na rẹ̀. ọlọ́run lè ráwọn yẹ̀wú bí àtẹ́lé ìwọ̀ fún gbogbo ẹran tó bá lè kaná wọn ò gbọ́dọ̀ wọn ò gbọ́dọ̀ jẹ na màálù àbágúntà agúntà ní àti màálù wọn ò gbọ́dọ̀ jọra wọn àyàfi tó bá já sí pé ẹ̀rìn àbí kíní ikùn ní gbé ọ̀rá nì sára mú kí wọ́n jẹ mẹ́rin ní ṣùgbọ́n ọ̀rá kẹ̀dá wá jẹ ẹ̀rí tí wọ́n wù àbí ìfún gbogbo àwọn sàkì àwọn tí ń bẹnu Ọlọ́run la ṣe wọ́n lẹ́sẹ̀ pẹ̀lú kọjá àlà wọn. Olóòtọ́ àlàwọ̀ ọlọ́run. Ọlọ́run wá sọ bíbà yìí pé ọmọ ọzọlá mú náà. Àtàbójú fún wọn pẹ̀lú pé a ti àwọn kẹ̀kẹ́ lẹ́tọ̀ àti iléwọ̀ fún wọn bá jẹ. Aláṣejù ni wọ́n. Àtàbójú fún wọn Ah, àkàbò sí kan fíìmọ̀ ọ̀tọ̀ yákùnlá aléhìn báwọn ni wọ́n bóra wọn sí ayé fàṣà hàkù gàlè nígbà wọn ti sàbò sí fúnra wọn ẹ̀hán ọ̀dà gbogbo nǹkan tọ́dẹ̀ má jẹ mọ́ ẹ̀rí wọ́n rí nǹkan ẹ ìyẹn náà tó dàbí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá sọ̀hánà ọ̀tà alátọ́sọ láàyè ní ọ̀bẹ̀zọ́límí mínà lẹ́dínà àádú àrọ́mùnà àlẹ́yìn tó yé bá tẹ̀n ọ̀hìn láti láhọ́m ọlọ́run nítorí àbòsí tó wá látọ̀dọ̀ àwọn yẹ̀wúdí àwa ṣe léèwọ̀ fún àwọn nǹkan tó dáa tó dáa ká ṣe fún ọ tẹ́lẹ̀ àdíkó déèwọ̀ fún ọ àti bí wọ́n tí máa ń dájú pé àwọn èèyàn padà kó lójú ọ̀nà ọlọ́run ọ̀já èèyàn ní mọ́lì sáàdẹ́rì sí láàrín sílẹ̀ nítorí rẹ̀ ń tọ́lẹ̀tọ̀ ẹ̀rẹ̀ tọ́lọ́ra tó dùn àwọn ni ọyá ẹ

wọ́n wá ronú kíwàdà níbi ìbàjẹ́ yẹn wà á súlà wọ́n sí wọ́n bí ìbàjẹ́ yẹn wọ́n wá ṣiṣẹ́ tẹ̀lé tọ́lọ́run dádájú àṣẹ̀dá rẹ̀ lẹ́yìn ìwà àyapa tí wọ́n wù tí wọ́n ṣiṣẹ́ tẹ̀lé yẹn aláforíjì lọ́lọ́ títí tún bá ń kẹ́rin yóò foríjì wọn yóò sì kẹ́ wọn òun lọ́rọ̀ kẹta nínú sọlá àkàlà sọ wípé a ti lè àìsẹ́ yìí àtẹlẹ hasana tẹ̀mù fi dáadáa tẹ̀lá ìdáyọ̀ parẹ́ inna lè hasana ti yóò fi hí mọ́nà àìsẹ́ yìí àti báyìí kà ń kẹrọ ذلك الذكرى للذاكرين nítorí pé dáadáa ìmá ń gbá ìdá kúrò ní ìrántí nìyẹn fáwọn ìjọ ọ̀dàgbà wáyé níbi iná láàdùn láti fi àyè béèrè lẹ̀. náà náà bí sọ̀rọ̀ ayára ọkọ̀ hands Náà. Náà, ayé ayé lè àwọn ilé ìfún ọmọ nínú àwọn àti àfihàn àwọn ẹ̀. Kìí sẹ́ẹ̀lẹ̀, kìí sẹ́ẹ̀lẹ̀, tọ́lá àwọn olóòrùn sí ẹ̀, wọ́n láwọn fẹ́ sọ, àwọn fẹ́ sọ gbé èèyàn. Àyébí Sùlá Àgbàláńdẹ̀ ti ṣàlàyé ń pa ohun tó ní ṣe pẹ̀lú tọ́jú. Ìkẹ́ ọlọ́run ọba Sùhánà Mùtàárá ومثل سائقه فيما حرم الله بيبقى كلام فاسدين Àníbi sọ̀lá àtàlábí jẹ́ wà ilé aláwọ̀ tó sọ ohun kalẹ̀ fáìsì sọ̀rọ̀ kan. Ànímọ̀rú máa ní àìyànná ọjọ́ ìlẹ̀ ọ̀gbọ̀n kẹ̀kẹ́. Ẹni tó máa mọ̀ ẹni jẹ́ ọmọ mọ̀. Kò láti lọ lọ kẹtọ́ jẹ́ ṣàrọ̀ láti fi tìtọ́jú. irú omi tá a yìí tí òun ló ní ṣe sọ lọ́rọ̀ ẹ̀ ní. pé báwo ló tó òbí láwọn ti jẹ́ ìmúlẹ̀ fẹ́mi yóò kú bí ọba jẹrẹ lẹ́lẹ̀ o kí kẹ̀kẹ́ kí ọ̀jẹ̀ òun náà jẹrẹ pé òun fi ń pọ̀ bàtà ibi ìdí ni báwo ló tọ́jú wọn láwọn fẹ́ ṣe tó wọ́n lò tí jẹ́ lẹ́yìn náà ní bàlàyé nípa ìlera rẹ̀ sàmú wà ó. wọ́n gbọ́dọ̀ jẹ́ ìkan tí ó tẹ̀lé lọ. àti pé wọ́n lọ bó rọ́ tó fọ́jà ló ní fọ́jà rẹ̀ wọn. téèyàn bá ní ìjà jíjẹ bá ti kàn péré tí ó gbé yẹn lọ́rọ̀ bí ẹni tó jẹ ìrìn ẹlẹ́dẹ̀ òun ní kéèyàn jẹ. èèyàn gbọ́dọ̀ jẹ àtẹ́lẹwọ́ méjì nígbèdè ń ti yó dáadáa. ìwọ̀nba iná nìyí lọ́wọ́. نعم وعليكم السلام ورحمة الله وبركاته Thank you a lè jẹ́ dáadáa ìyá ilé ìlú ń tà rẹ̀ torí kí mo sì máa máa mọ̀ òfin rẹ̀ ẹ lọ jẹ́ rẹ̀ sílẹ̀ gbọ́dún wọn ọdún tí wọ́n fi sùn láti ní ọ̀nà àjẹ́ wọ́n lè lè ní sùn ọdún kérésì kálá ìlíjẹ́ ọ̀rẹ́ kọlọ́n tó ẹ̀yà bá dá kọlọ́n fi mú òkòkòrò ńkọ́ sọ́tọ̀rọ̀ ìyẹn dákọ̀ ọlọ́run wá sí gbogbo sáró tètè sí láà nígbà mutí. ní ìwọ ti dákọ̀ ọlọ́run sí ẹjọ́ tó dára yìí ọba àlè ìgbé níbi abẹ́ni tó ṣe ìsìnkú ẹ̀tọ́ tọ́lọ̀wọ̀ ẹ̀jẹ̀ nẹ́bá tí ó fi di ọ̀tún láàpù lè mọ́ ah, ọ̀tún ìgbọ́rọ̀ mi ayé oníṣìlẹ̀ nígbà ọ̀parí ìsìnkú ẹ̀jẹ̀ nẹ́bá ó lè mọ́ sí ìgbọ́lá ọkà mọ́ bí ó ti kírùn lásán yìí ṣùgbọ́n ti ní ní sí ìbẹ̀ lára rẹ̀ tí múnù lára sí ọkùn mẹ́ sáàrin ẹbí rẹ̀ rẹ̀ tó wọ́n fẹ́ ṣe ọdún kéré sí wọ́n ní kẹyàbá ọ̀pẹ lọ́wọ́ sí jésù ńlá kọ̀sọ́ dára ọ̀pẹ̀lẹ̀ ní bí àkókò lórí rẹ̀ pẹ̀lú ọ̀pẹ̀ rẹ̀ mọ́tò lọ gbájẹ ọgbà ìwúrẹ́ ọ̀rọ̀ méjì ló wà bẹ́ẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ tó bá ti lọ gba tó kú fèéfé àrùn jẹ́ ọ̀rọ̀ kejì pẹ̀lú ọ̀rọ̀ tó bá lọ́gbọ́n sí ìlànà zẹ́kẹ̀ ìsùn báyà wọn lè ni àbí kí ni ogun jẹ sí àbọ̀ tó bá bọ̀ ń mí lọ́wọ́ ẹ̀ bá rẹ̀ yẹn lè jẹ mo ti gba ọ̀rẹ́ mi kò tiẹ̀ mìíràn àbọ̀rọ̀ jẹ́ ṣùgbọ́n tó ń já tètè tí fún kiri káàkiri ìrìnlẹ̀ ìpàkìlẹ̀ ọmọ wa rẹ̀ pápá jùlọ pẹ̀lú zọ́ọ̀lù ayà ìlànà rẹ̀kẹ̀ ètò èyí tó bá bọ́ pẹ̀lú kì ló ń pa sí láàbọ̀ kì í sẹ́ni ọ̀sà láńsọ ọjà bọ́ lórí òkè wọ́n ló ń pọ̀pà wọ́n kẹra wọn pa ṣùgbọ́n kì í fi tẹ́yẹ́yẹ́ nígbà táwọn ènìyàn lọ abárí tí káàkiri tó fẹ́ máa kiri káàkiri báyìí ká mú ká wọ́n ti lẹ̀ kan náà tó gba báyìí kò tiẹ̀ mìíràn táwọn ẹ̀yẹ kẹra wọn aláàfin àtọ̀rọ̀ yẹn ẹgbẹ́ jẹ́lú. Ní ọkọ̀ bí wọ́n rí pé kí wọ́n pọ̀ ọ̀dọ́ ọmú irú irú ajé ní ẹ̀lá sọ̀fẹ́ ni ọba nílò ajá bẹ̀ omi <clears throat> sọ̀sọ́ lé ládàá tó tókè wújú ọmọ àdúkù ló ládàá ṣe dáadáa rẹ̀ lójoojúmọ́ ẹ̀rí kó rí nǹkan mọ́tí yẹn bá ń lò tó fi ń sọdẹ omi dẹ̀gbẹ́ omi ń gbólè pẹ̀lú pé kò ní máa wọlé ibi tọ́lẹ̀tì lẹ́lọ́ kọ́lé rẹ̀ níta ẹ̀ ń sì kọ́ lẹ́kọ̀ọ́ tó bá ní ìdì nǹkan lókèrè kan yóò ti máa ju bẹ́ẹ̀fù tó ní tí wọ́n bá ti kọ́ lẹ́kọ̀ọ́ rẹ̀ yóò sì ṣe náà nìyẹn tó yàtọ̀ síbẹ̀ ládẹ́ ni wọ́n máa dìbò lójoojúmọ́ ládá ńlá sí tí wọ́n bá fi ṣe nǹkan kan náà Àhá rẹ̀ sọ pé lábẹ́ ilé ìlú òdì. Torí àbára àwọn ẹni tí wọ́n tọ́jú ajá ní àwa tí ó wúlò fún àwa òṣèlú tàbẹ́ fún tẹ̀jẹ́. Tàbí fẹ́ fi sọ́lé, a lè má àṣìwá gbọ́dọ̀ torí pé àwọn kan bẹ tí wọ́n fi sílé tí wọ́n bá fi sọ̀sọ́ ká dínà yẹn fáwọn ẹlòmíì táwọn máa lò fún tíṣẹ̀rẹ̀ àfẹ́ká lò fún àyàfi tó bá já sí kọ́ padà nílẹ̀ fáwọn ẹni tí wọ́n fi ń sọ̀sọ́ bí láti wọn kájá yẹn sílẹ̀ lọ́wọ́ nígbà yẹn láwọn bá dájọ́ fẹ́ ẹni yẹn náà ládàá rẹ̀ ọ̀là fífi tòtù bá wáyé ńlá wọ́n lábẹ́rẹ́ Ah. ọ̀fẹ́rẹ́ oó ọ̀lá ìbéèrè gidi tí ajá bá pẹ̀rẹ́ kẹ̀mọ̀ bá jáfẹ́ tírìn àbí ìtẹ̀ tírìn ẹgbẹ̀rẹ̀ jẹ́ tọ́rájáfẹ́ bá tírìn àwọn fọ́nà òṣèlú ti láì sájà àti ẹ̀ ọ̀rẹ́ tẹ́lẹ̀ ti sú o sì mọ̀ pé tó ń bá lè pa owó òní jẹ yóò gbé wálẹ̀ gbé wálẹ̀ yóò máa gbé bọ̀ òní jẹ ajá tẹ bá ti tẹ́lẹ̀ dáadáa kò ní jẹ tó tẹ bá mọ̀ tó ti bá já méjì lè bá ń bẹ ọ̀kan bẹ tí wọ́n tẹ́lẹ̀ ọ̀kan bẹ náà tẹ́lẹ̀ ẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀ tọ́lájà àti ìwọ́n ti dísù láàkó tó sọ̀tẹ́lọ̀ pẹ̀rẹ̀ wa òun lè má ti dísù láà wọ́n sì lè má kọ́ òun pé òun ọ̀tọ̀ ọ̀tọ̀ lẹ dáadáa tó dáa ní ìdílé ọ̀tọ̀ ẹ lè tó gbòòrò dábàá bá a tó jà òjò ìṣe láti ìjẹ ẹ lè tó gbòòrò ọgbà wà rẹ. عليكم السلام ورحمة الله وبركاته

bẹ́ẹ̀. Kẹ́ béèrè ńlá lọmọ mi béèrè. Ọmọ mi ní alẹ́dẹ̀ Adáma wọn mú láti inú ìyẹ̀fẹ́ ọmọ fi dáa. Wọ́n ti láwà yókù lẹ́yìn Adá inú omi gbọ́lọ́gbọ́lọ́ ọmọ fi dáa. Wọ́n bá sọ pé pẹ̀lú wọn á padà di ìyẹ̀fẹ́. Ọlọ́ọ̀yọ̀ ọ̀rọ̀ ni wọ́n mi tí wọ́n bá sọ pé pẹ̀lú wa ní ìpẹ̀wọ̀n ti dárúgbó wa wọ́n padà sí pínlẹ̀ wa ti ṣe ànábì Adam ní wọ́n ìpín pínlẹ̀ wa ní kí ni o òun ni yèèpẹ̀ yèèpẹ̀ yẹn náà láti padà sí tí wọ́n náà bá rí adìẹ kan tó kú tí mọ́mí rẹ̀ sọ pé kọ̀ lọ dá pẹ̀lú tó bá padà lọ́wọ́ yèèpẹ̀ lásán lọ́ba pé báwo èèyàn ní òṣèlú nìyẹn tó ti wá tí wọ́n wí wọ́n padà sí pínlẹ̀ bàbá wa tí ì ṣe tani o tí ì ṣe Adam àti ìṣọ́lá náà alaikum assalam ó sì dáadáa

tó káfà ẹ̀dá tó fẹ́ àdúrà ìtọ́lá ti parí ẹ̀lẹ́ kéde omi nǹkan àbẹ̀mí bíi ewúrẹ́ àbágbòrò tó sàrà ó ti bẹ̀rẹ̀ sétáàlì ìyẹn ọgbọ́dọ̀ gbá ó ló ṣàròpẹ̀ ọba tí ìbàjẹ́ ni ó dà kọjọ́ bó jẹ́ sọ yẹn ni ó ti bàá jẹ́ ọbọ̀rọ̀ jẹ́ sàrà àti bá kò sí nísìkú ogun jọ méje kòránì ta ní òkú sí méje iṣẹ́ ọ̀bá rọ̀ lọ́rọ̀ ọ̀lẹ̀ kí jọ mẹ́wàá ọ̀lẹ̀ kí gúúsù fún ìbí rọmọdán ni ẹlòmí ò sí ìkàfẹ́jì mẹ́wàá lágbà ya ní bẹ̀rẹ̀ tòtòrí bẹ́ẹ̀ ká sọ́ra fún gbogbo àwọn àfikọ́ ṣẹ̀tọ́ lọ́dọ̀ àwọn ẹni èṣù náà ní ti máa wá wọn lọ lọ́ya ka sọ́tùlà náà mú iye kan lọ́dọ̀ àti parí ẹ̀ ọ̀lọ́ pàdé ẹ̀ gbogbo ọ̀dọ̀ dáwọn lóhùn ànẹ́bí òmùúrà àti àbẹ́wà àti àbẹ́kẹ̀kẹ̀ máa dábẹ́wà ọ̀lọ́ asọ̀rọ̀ àbíyà aburú sí ìlú ẹ̀dẹ̀sì máa láàmù sí ẹ̀bọ̀ torí ká pẹ̀rẹ̀ èèyàn lè fìtì lọ tó bá ti kékeré tó kéwú dá àrùkà ó kéye súra báyìí lọ pẹ̀rẹ̀ ó ní ìdàkúdà sí i tọ́lá àwọn ọmọ dá májọ ní sẹ́ ẹ̀jẹ̀ rẹ̀ ọ̀jẹ̀ lọ bá pẹ̀rẹ̀ torí bẹ́ẹ̀ lọ pẹ̀rẹ̀ torí bẹ́ẹ̀ kí ẹ má dá apá rẹ̀ lọ kí ẹ sì má gbàdúrà àdúrà tẹ́ iná ẹ̀sìn ṣe fúnra yìí ti tó ọlọ́wọ́ sọ ọlọ́wọ́ ogun mọ̀rẹ́ àdúrà tẹ́ ó gbà nípa òdìgbà tó bá fẹ́ sí iná àfẹ́rẹ́ sí iná àfẹ́rẹ́ fáàtì àkùdìgbà yẹn àdúrà rẹ̀ ọjà orílẹ̀ ká bá rẹ̀ sí ká fáàtì wọ́n yà fún mẹ́ka ilé rẹ̀ ọkà ọba tó áka fún jẹ́ méjì kọ fáàtì àkókò ìwúrẹ̀ àfọ̀ eléyàn kọ̀ àfẹ́kọ̀ lábàtà ṣètàn ọlọ́mọ ọ̀rẹ́ tún lè nínà látara ná bẹ́ẹ̀ ah ọmọ mi yìí béèrè yìí máa lè lórí ọmọ mi tún gbára ní ìkàlẹ̀ ó ní wọ́n dá ìsù látara ná yóò tó wá wọlé bóòmí ní ó tó wá lè jò fún ẹ́ sínú lẹ́kọ̀ọ́gùn ní ókè ọmọ mi ilé òjò kẹfàṣà àwọ̀ àbọ́lọ̀ bá ti fẹ́ ọlọ́run ó sì dá àdámọ́ mi fún nígbàtí ọba pé ìjù sínú náà tó ti pé náà yóò jò kí ó jò jẹni tọ́lọ́wọ̀ ọ̀dá látara mẹ́rin ẹ̀rọ ṣó ti yọ bẹ́yẹn ọmọ mi ọlọ́run ó dá àdámọ́ mi sí lára tó ti pé yóò fura náà alhamdulillah tẹ́rí dàmẹ́ lè ní yàtọ̀ nígbàtà àti ń kéwú jọ orí tàbá fẹ̀dẹ̀ tàbá àmọ́ ọdún ní gbogbo ẹ̀ tàbá parí ìrìnlẹ́ pàtàkì kọtílì sọ eh, wọn ọ̀sánwó ilé tí ó mọ́kànlá àwọn àpáàtìjọ́ ará àdúgbò gbà ọmọ yìí máa dúró kí ní ipò díẹ̀díẹ̀ ni wọ́n wọ́pọ̀ mọ́ ọmọ olókè lọ́dọ̀ sí wọn lọ́dọ̀ àwọn mọ̀ là ń wà adìẹ sí ẹ̀ka kì í dáyé tán ó sì dájú báwọn bàbá wọn ò ní àjẹ́ ọ̀kẹ̀kẹ̀ lórí ẹ̀ wọ́n kẹ́gbà pẹ̀lẹ́ káwọn pa káwọn pa gárọ́dù káfà mi ti rí nǹkan pọ́nlá ṣùgbọ́n tó bèèrè tí a ní àjẹ́ ọ̀kẹ̀kẹ̀ lórí ẹ̀ pé tọ́mọ bá kéwú débẹ̀ tí ọ̀bá pa orí ó yìí ah! ó ti di ẹlẹ́bọdé náà nìyẹn náà lẹ́yà bọ́ àwọn ìpàdó rẹ̀ Tọ́ ọkùnrin ogun bí mọ́nà ìlà tuntun bí tó wọ́n lọ́wọ́ àwọn fámílì àti aládùúgbò ìyẹn kó máa fi ní ti gbà lọ́wọ́ àwọn ìyàwó kò sí sí ẹ lè gbà torí ọ̀dọ̀ ń ní gbogbo lọ́sùn gbàtàwọ̀ kátàkárà fi wọlé àwọn nǹkan yẹn lè wọlé torí kìí sọ̀rọ̀ ilẹ̀ lórí ó lè má fún ó fún tíyàn bá tó wá fẹ́ mọ́yẹ́yẹ́ èyí tó dájú ní fíyàn kọ̀ rá ẹ̀sìn máa rẹ̀ máa wọlé ìgbà àṣírí gẹta fẹ́ sí ti bò nígbà tí mọ̀gbẹ́ tó bá sọ bólè kúkú yé torí gbà tẹ kó Abdullahi níjò ní mo fi 20,000 tún ẹ̀ sọ kẹta èyí mọ̀ lọ́rẹ́ rẹ̀ fún ìjọ ẹ̀rí ìjẹ̀kan bọ́yẹ̀ ẹsẹ̀ ẹ̀ka àti ìdílé bẹ̀rẹ̀ nítorí bẹ́ẹ̀ ó da ni wọ́n sọ pé ó jẹ ẹ̀wọ̀ sí èèyàn máa ń kọ̀ tẹ̀rẹ̀tẹ̀rẹ̀ ike bá wọ́n bèèrè kọ́ọ̀pù ke gbómi fún kò ní fún wọ́n sọ pé oúnjẹ ẹ̀wọ̀ sílẹ̀ gbé wáyé sílẹ̀ bá mẹ́rin orí ẹ̀ àìrọ̀ ìyọ́kọ̀ tẹ̀rẹ̀tẹ̀rẹ̀ ìyọ́kọ̀ tẹ̀rẹ̀tẹ̀rẹ̀ tó bá ìrìnlẹ̀ tẹ̀rí ni ọ̀rẹ́ ni òṣìṣẹ́ bèèrè yọ́ dọ̀là ayátáré bèèrè ẹ́ tó bá dọ̀là bí